ọlọ́ba tí ń bẹ kátó máa bẹ ń sì ń bẹ lópin bàtà ń bẹ abẹ arọ kí o sọ ọ̀pọ̀lọpọ̀ láti ọlà àtijẹ fún aṣíwájú ẹ̀dá anẹlúwa Muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo mùsùlùmí títí di ọjọ́ ìgbẹ̀yìn dàlùkì àmọ èyí tí a ó fi sọ̀rọ̀ ní òní wọn náà ni pé ní kámọjákàn kámọjákàn èyí tí àwọn alárúbá ń pè ní àlìyáàsù kámọjákàn gbogbo ẹni tó bá ti jákàn a jẹ́ pé ní òní tẹ̀síwájú ká mọ̀ dákàn eléyìí ló fa tí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó pe àkíyèsí wa láì mọ iye àwọn aya Al-Qur'ani mímọ́ pé ní ká mọ̀ dákàn ntí ń fa káwọn èèyàn ó dákàn ní pé ní ìwà àbàjẹ́ ó ti pọ̀jù lórí ilẹ̀ ìṣekúṣe àìgbọ́lọ́ngbọ́ à ń pa èèyàn à ń mutí à ń ṣèṣekúṣe gbogbo ntọ́lọ̀ ní ká má ṣe ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nísìn lọ́sàn-án láàárọ̀ lóru ìdí gbogbo yẹn ń ṣe àyàfọ̀ wọn tí ọlọ́run bá kẹ́ nìkan eléyìí ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ fi dákàn ìpè ní kò ní sàtúnṣe mọ́ ẹlẹ́ẹ̀kejì nítorí kan òyìn ó dákàn àwọn àáfàá fúnra ara wọn àwọn náà dákàn lẹ́yìn náà ntí òye káwọn náà ṣe ń gbà mí àwọn náà ń se èdè òfà kí mùsùlùmí fi dákàn ẹlẹ́ẹ̀kejì ni pé ní ẹni tó bá di ìsìláàmù mú tí ń ṣe bó ṣe yẹ àwọn èèyàn máa fi ṣe yẹ̀yẹ́ eléyìí náà ń fa kán olómi kí wọ́n já kàn lẹ́yìn náà ilé ayé wa yìí ó ti di nǹkan kékeré ó ti bí gbogbo wa à ń ríra wa ọ̀n rí Amẹ́ríkà ọ̀n rí Britain ọ̀n rí Pakistan gbogbo rẹ̀ ní ojú kan náà tọ̀ wá ọ̀n sì rí gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láì dáa níwá àbàjẹ́ eléyìí náà jẹ́ káwọn èèyàn ó já kàn níta fi ní jákàn pọ̀ nínú rẹ̀ náà ní pé ní ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ní ká dúró dọ́gba dọ́gba àwọn tí wọ́n bá dúró dọ́gbadọ́gba ọlọ́run ọba yóò kẹ́ wọn yóò sì dáadáa fún wọn yóò fi wọn lórí ìlànà yóò fún wọn ní gbogbo nǹkan bá ń fẹ́ lé ayé àti ọ̀run bákan náà tí ò ní jẹ́ kájá kàn ìní pẹ̀ ní àwọn òjíṣẹ́ tí wọ́n síwájú wọn ò bíi anabi wa anabi yakub alayhi salatu wa salam tó jẹ́ bàbá fún anabi yusuf gbogbo ìwà ète tí wọ́n kù sí yusuf alayhi salatu wa salam sẹ́mi pé ní àwọn ọmọ ẹ̀yà rẹ̀ wọ́n sọ sínú kànga òun fúnra rẹ̀ ò dákàn ìpèní owó jáde nínú kànga yìí yóò sì ṣàǹfààní fúnra rẹ̀ àti ìjọ rẹ̀ kò jákàn ọlọ́run sì gbàgbẹ́ fún un bákan náà bàbá rẹ̀ ò jákàn Yakub aleyhi salatu wa salam títí tí wọ́n fi lọ rè mú àbúrò rẹ̀ Bùnìyámì kò jákàn wọ́n lẹ́yìn ọmọ mi ẹ lọ rí bá ń wá Yusuf àti àbúrò rẹ̀ ọlọ́run sì ṣe fún un bákan náà Musa aleyhi wa salam kò jákàn gbogbo bí Fíráúnà ṣe ṣe tó kò jákàn tó di pé ní wọ́n ń lé lọ wájú rẹ̀ omi ẹ̀yìn rẹ̀ Fíráúnà àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó pe ní ọmọ ti bá a tán ọmọ ti tán lẹ̀ onírara ọlọ́run ọba tó dá mi ń bẹ pẹ̀lú mi òun náà sì ni yóò fún wa ní àṣeyọrí yóò là wá yóò gbà wá lọ́wọ́ fira wọn ọlọ́run sì gbà wọn ó sì là wọn lọ́wọ́ fira wọn bákan náà anabi wa muhammad sallam àyìmọye àyìmọye ti ń fi yíya ẹgbẹ́ ní kámẹ́jà kan gbogbo bí fìtínà mọ́ka ti tó gbogbo yàtí wọn fi jẹ́ nù mọ́ka gbogbo tí wọn fi sẹ́nu kwaif gbogbo bẹ́ẹ̀ ṣe lè kó ní mẹ́ka lọ sí mẹ́dínà tí ẹ jagun Badru tí ẹ jagun Uhud gbogbo rẹ kò jákàn tọ́lọ́ fi wá fún ní àṣeyọrí gbogbo mẹ́ka náà wá di mùsùlùmí lónìí torí pé ní wọn ò jákàn nítorí náà nǹkan Nàìjíríà wa yìí àwa mùsùlùmí àgbọ̀dọ̀ jákàn yìí pé látúnṣe agbọ́dọ̀ ní ẹ̀mí pé ní a ti dúró báyìí láti sin lọ báyìí àá ṣàtúnṣe káwọn mùsùlùmí bá yẹ dúró pé látàtúnṣe ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ ga yóò ràn án lọ á sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe àmì ọlọ́run ọba tí ọ̀la rẹ̀ ga kó mọ́ sàyẹ̀ra gbogbo wa lọ́wọ́ láti gbé ní àtúnṣe yìí ó wáyé lọ́wọ́ àwa mùsùlùmí ọlọ́run ọba kó mọ́ sàyẹ̀gbà fún wa ní ìbàdàn.